الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور خلق الجنة والنار وجعل أهل الجنة متفاوتين في الأجر العظيم الذي يعده الرحمن لهم كما تفضل سبحانه وتعالى بإدخال أناس الجنة من غير عذاب مسبك ولا حساب متعب أحمده وأجلله وأشكر ولا نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإيمان ربنا سبحانه وتعالى استحفنا كثيرا في كتاب العزيز على المبادرة إلى الخيرات والمنافسة والمسابقة في الباقيات الصالحات قال الله تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين ربنا سبحانه وتعالى بين لنا أنه سيقسم بني آدم يوم القيامة قسمين فريق في الجنة وفريق في السعيد كيف يحرص الإنسان أن يكون من الفريق الأول الذين تسير أمورهم إلى أنصار من أهل الجنة قال الله تعالى أهل الجنة هم الذين يتمتعون بأنواع من النعم أعدها الرحمن لهم مما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب أحد من البشر قال الله تعالى إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نبرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسمين عينا يشرب بها المقربون إن الله سبحانه وتعالى يدخل أهل الجنة الجنة بفضل منه سبحانه وتعالى ويقسم بينهم منازلها بالعدل سبحانه وتسامى لذلك الرسول صلوات ربه وسلامه عليه كان لا يرى الدنيا شيئا بل الدنيا عنده لا تزن جناح بعوضة بهذا عاش رسول الله صلى الله عليه وسلم وعدب أصحابه على ذلك وأدب أهله على ذلك حتى كان أبو ذر الغفاري رضي الله تعالى عنه وأرضاه يرى أن من اجتمع عنده شيئان فكأنه ممن اكتنز ما قد أمره الله سبحانه وتعالى بإنفاقه في سبيل أمة الإسلام ما ظنكم بيوم القيامة نأتي أمام ربنا سبحانه وتعالى ويشربنا من حوض رسول الله صلى الله عليه وسلم قبل دخول الجنة فإذا دخلنا الجنة يشربنا ربنا سبحانه وتعالى من كوثر الذي وهبه الله سبحانه وتعالى لنبيه صلى الله عليه وسلم وما ظنكم لو جعلنا الرحمن من المقربين الذين يشربون من عين يقال لها تثمين ما ظنكم بهؤلاء فهم أعلى آل الجنة منزلة عند الله يوم القيامة أقني برنبات سؤال المسلمين أطلع في قراد قريفان النبي صلى الله عليه وسلم أن طلب نتبع ما جاك يسمى الله بانك لكون كان النبي وبانك لكون لارك àti àwọn àti ọ̀sọ̀ hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ẹyọmọ ìyànú ẹ̀sìn mo ń fi àti pé rán mi sí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́ mo sí rán iná lè sí rẹ̀ àni taqullah kakọnu Allah subhanahu wa káti dáadáa sáájú kó tó di pé á kó níbà yìí àwa ń bẹ̀ nínú ìjọ kan sórí àtòní kó jẹ́ àwọ̀ nínú àwọn tí wọ́n payá rẹ̀ nípa ti tòótọ́ tí èyí ṣe wípé gbangba ní ọmọ àdábà yìí kọ̀rọ̀ wà burú jáì ọlọ́ndákun níbi tí wọn fi ní nípìn náà fi ọlọ́run subhanahu wa ta'ala tó ní bá ṣe lọ́rọ̀ tí Luqman al-Hakim tó sọ fọ́mà rẹ̀ ṣùgbọ́n lè múnà sábàtì má nítorí ìdí pàtàkì ka a ní bá kútùbà yẹn lọ lẹ́nì insha Allah rahman náà ni ìntọ́ pàtàkì sẹ́mi àtẹ̀yìn tí a sì gbọ́dọ̀ gbàgbéra lórí rẹ̀ bákanáà tí Allah subhanahu wa ta'ala títí lọ́gbọ́ rẹ̀ fún ànílò al-Qur'an wípé wasari'u ila maghfiratin min rabbikum wasari'u ila maghfiratin min rabbikum ẹ máa sọlọ́pàá ń tètè ní gbogbo ìgbà ẹ má fi túbá ẹ má fi lọ́ra tí ọba sábò sì fíyàn kó o tètè lọ́rẹ̀ ètò àbò sí ìkalẹ̀ má fi lọ́ra ọ̀fẹ́ ronúkú wàdà ń bí ẹsẹ̀ kan má fi lọ́ra wàtàrí ilà mọ́kúrọ̀tì mìíràn وجنة عرضها والأرض الله سبحانه وتعالى صفا ويقول كاتو سلاة بانتتي لو سيا كان tọ́jẹ́ fífẹ́ àlìjẹ̀nà yìí ó ju sánmà àti ilẹ̀ lọ àbọ̀m̀bí ìtumà yìí a wà máa bí wáyé pé Allah subhanahu wa ta'ala ló ń sọ lé fún wa ẹnì kọ̀ọ̀kan wa a máa bí wá léèrè pé madha uqaddim fi dhatillah kí ni màá ṣe tí ń fi rójú rí Allah subhanahu kí ni màá tó sì ń jẹ́ wa wípé kò sí olùsì nínú àwa mùsùlùmí arínú àdífi àbídárí alìjìfàrí radiyallahu ta'ala anhu wa arda àbọ̀m̀bẹ̀ padà ṣùgbọ́n àwọn kẹ́kẹ́ bẹ tó ń dàbẹ̀ pé à ń dàpọ̀ tí ó sì yẹ kádàpọ̀ ta gbọ́rọ̀ sàlàyé yékéyéké Allah subhanahu bí mọ́ mùsẹ̀rí ọmọ pariwo tó bá fà àṣírí ọmọ pariwo tó bí ọmọ ilé kíọ̀nà ìṣẹ́rí ọmọ pariwo tó fún ọmọ síwáàsì lọ́kùn lọ́sì ó ń kálukú ó ní kówó tó ń bá fẹ́ mú lọ́dún Allah subhanahu أهل الجنة يوم القيامة على قسمين عموما gbogbo ẹni tí ó wà ìjẹ́ lọ́jọ́ gbàlìkìámà ìpín méjì ni wọ́n jẹ́ lápapọ̀ nínú ìpín náà wọ́n jura wọn lọ ṣùgbọ́n lódìdí alùjánà ìpín méjì ni wọ́n ìpín àkọ́kọ́ àwọn ni alẹ́ àbúrọ̀ àwọn ẹni rẹ̀ ń sáfẹ́sẹ̀ yóò kò nú ẹ̀ yóò tutù bá kèsẹ́lú ni o ìbàdàn yìí náà ni o ẹnìkan ó ní àgbo téèyàn fi lè máa bóbe sùn tí òfin ìlú mọ́gbọ̀n ejò ààyè ni wá ń bẹ́ nínú kò fàgbó àwọn èèyàn tí ń lọ yọ ọmọ téèyàn bá fẹ́ wọkọ̀ láti bí ìdébẹ̀ kò tún ọkọ̀ 15 naira

àwọn ẹni rí ẹni rí ni wọ́n àwọn àwọn ni alìmọ̀kọ̀rọ̀bùn àwọn tọ́lọ mọ̀ọ́mọ̀ sún wọn mọ́ra rẹ̀ <laughs> àmọ́mẹ́ ọlọ́wọ́n fẹ́ jẹ́ ìyàtọ̀ wípé tó ń pariwo fún wa yìí kọ́ ìdà táàmà dùkúlù ha bèèrè fábílì gbogbo ń tẹ́ bá bára jẹ̀mí jẹ̀mí àti àmà kọ́dà kọ́kọ́kọ́ wọn kó tó wọ̀ kọ́nà méjì ni àti katọ́nà ọlọ́wọ́ báwò kató wà lè jẹ̀ náà dùkúlù ha bèèrè lè ṣe gẹ́lẹ́gbẹ̀ẹ́ sí ní àti wọ́n tàn sí ìkẹgbà ni gbogbo ẹni tó wọ́n jẹ náà pátá wọ́n wọ̀ pẹ̀lú mọ̀sọ̀lá fún yín dùkúlù jannati bilfadl àwọn ìjẹ́ sọ́gbà ìṣàmà pẹ̀lú pé ọlá ọlọ́rin ṣùgbọ́n wà manazilu ha àwọn ààyè ipò ọlá ọrẹ tí wọ́n bẹ̀lẹ̀ jẹ̀ náà bèèrè adìlì déédéé lọ́wọ́ fi pin ìntí ìbá ń gbé bọ̀ láyé òun èèfún láàyè làlíjẹ̀ náà ó ti fi kí ọlọ́run ẹ̀ o kí lẹ̀ rí wa ọlọ́run bá sọ fún wa wípé ìnẹ́lẹ̀ láti ìnàrin àwọn ẹni rẹ̀ àwọn àpínlẹ̀ tó jẹ́mù àríkà nìyẹn wọ́n ma rọ̀bù wọn lórí bẹ́ẹ̀dì wọn tó gbú òrìrú ẹ̀rù kí wọ́n máa ṣe yẹnzurún àwọn afọ́wà pín lójú mẹ́rin sọ pé yẹnzurún ilá mẹ́ àtọ́hùnmùláwù lọ Obi ìjókòó orí bẹ́ẹ̀dì tó ti rọ̀bù wọ́n bẹ̀rẹ̀ lókùn náà gbogbo ẹ̀ torí pé ó yàtọ̀ sí ọlá àtayé gbogbo tó ń kálukú ń pèlọ̀ látọ́ náà nínú ìsìn ìdíbà ní mọ́sálásì ni ọkẹ̀lẹ̀ máa fojú inú gbé yàrá rẹ̀ bí ọ́fíìsì ẹ̀ bí ọkọ̀ rẹ̀ ṣùgbọ́n jẹ̀ wa wa apákàfà àtúbáhùn apákà nínú alẹ́lẹ̀ àrọ́ ìk tí wọ́n bá rọ́gbùn wọ̀ báyìí lórí bẹ́ẹ̀dì wọn yanzurun ila madha ila wajhi rabbihim wọ́n ma wojú ọlọ́run ọba wọn báyìí tí a bá wọ́n jẹ́ nílẹ̀ insha Allah Allah subhanahu wa ta'ala yóò mọ̀ wá duwálẹ̀ wípé kílẹ̀ tó ń fẹ́ ah! ọlọ́run ọba tẹ́gbẹ́ nìkan wọ́n mú kílò tó

ìgbàmọ́n yusqawna min rahiqin makhtum yusqawna min rahiqin makhtum rọ̀ṣíkù lọ́dọ̀ lọ́báwá ókọ̀ kan ní nínú ókọ̀ tọ́ ti máa jẹ́ ọlọ́wọ́ ni ọtí tí è sọ ti ìtayé ń bí ọtí tí èyàn máa mú tí a rọ́ mo pèsè ẹ̀lẹ́ ìfọ̀lájẹ̀ náà kèése ń tí máa kọ́pọ̀ lọ́ọ̀lọ kèése ń tí máa dààmú ara ọtí ìwánì tí mo ti parí iṣẹ́ lọ́wọ́ ìrẹ̀bí wípé baktum wọ́n tí ìyọ̀ ọtí ìpa wọ́n mú tẹ́ ìṣókù tí wọ́n máa gbọ́ òórùn bẹ́ òórùn mísìkù ni kìtàbù òní wọ́n fi ìdáyàlẹ́kà fọ́lẹ́yàtàmẹ́ fàtílẹ̀ mùtàmẹ́ fi sọ́rọ̀ fi sàlápàá Allah subhanahu wa ta'ala ní wọ́n ti wọ́n jẹ̀nà yìí àwọn ẹni táàrùn ròyìn wọ́n fún wa yìí tó ń ti bẹ́ẹ̀ àwọn àgbàdù kan bẹ̀ táwọn náà tún ní ní ibi àlọ́nà kẹ́jẹ́ wípé àwọn kan bẹ̀ tí ó tún ní jù wọ́n lọ ní àlùjànnà oríṣiríṣi àwọn akérèmọdò ní bẹ́ńbẹ́ kátó dálùjànnà Allah subhanahu wa ta'ala fún ànàbí ní kawusar kawusaru asìlù kawusar ní èdè lárúbáwá ó ń pìnlẹ̀ ní oore tó bá bú àyà tàbí ìkẹ́ tó tóbi ju ẹni tó rí lọ oore tí ò ṣe é máa kà lé ní èjì ẹ̀ta ìní Kawthar ṣùgbọ́n nínú tọ́lọ̀ ń sọ nẹ́bí sallallahu alaihi wasallam òní Kawthar Kawthar iná ìjẹ̀nà lọ wá yóò ma wá tọ̀ jáde láti lọ jẹ̀nà in tọ̀ wá síta ibi tọ́ tọ̀ wá síta òní haudu tàbí kó ṣáájú kátó dá lìjẹ́nà ìtọ́sàn wá tàun tàbí ọ̀rọ̀ lìjẹ́nà àwà lọ́mù káúsàr káúsàr náà ní bẹ́ntàn ṣùgbọ́n haudu ló kọ rẹ̀ jẹ́ láti lọ́jọ́ náà ti ń fi di haudu káúsàr ṣùgbọ́n àwọn odò ti mẹ́lá jẹ́nà orísìn bọ́lọ̀ ọba ti sọ awafẹ́ kíyàdẹ̀ ọlọ́ni nínú ayà ni nínú àwọn na àníhàrùsùn mẹ́lá jẹ́nà yóò ní tẹ́jìrì mìntákẹ̀lá ní hàrù lálìjẹ̀ náà yẹn àwọn akérèmọ̀dù kan sàn bẹ́ a jẹ́ pé fìlìjẹ́nẹ́tì àní hàrù járíà àwọn akérèmọ̀dù ti ń sàn kan bẹ̀ lálìjẹ̀ náà àwọn máa sàn bá ti ní díẹ̀ yóò máa bùmú fọ́rẹ̀ ṣùgbọ́n àwọn kan bẹ èyí ó kọ́ọ̀lù fún wọn oníwọ̀ ègbé fún yà ọwà ni tẹ́jìrì mìntákẹ̀lá ti himula anahar àwọn kan tó ń bẹ àwọn àgbẹ̀ náà pè fún pé mo fẹ́ múrú ìkàbáyì yóò sì bà lọ́dọ̀ rẹ̀ fine gbogbo tó wá jẹ́ akérèmọ̀dé àlìjẹ́nà yìí tó jẹ́ odò àlìjẹ́nà èyí tó jó lórí gbogbo bẹ̀tà pátápátá nínú tọ́lọ̀ ń fi hàn sí wa láyé ń bí o ní anas tí mama ahmed gbọ́wà bí sinadin hasan ó sì ọlọ́n ni òòtí ìtùlẹ̀ kawusar ọlọ́wọ́ bá fún mi ní kawusar fa ìdá huwa naharun yajri kawusar fèrè omi kàtí ń sàn ni kò sómi tó fẹ́ fẹ́ tó lálìjẹ́nà nínú omi tí ń sàn ṣùgbọ́n ìmọ̀ tó wà nínú wípé anábì wà ní lámìyù ṣàkùṣàkọ́ni lam yushaqqa shaqqan èèmọ̀ tí wá ń bẹ fún káwọ́fà ní wípé kò ní ibì kan pébi tí fi ń sun tọ́dá rẹ̀ gúsírè no yọ́ ma bí ìgbà tí wọ́n tààlẹ̀ tí ó lẹ́vù lẹ̀ ilẹ̀gbà lẹ́vù kí nǹkan ma wá tàn bẹ̀ kọ́ ma wọ́lọ kọ́ láì jẹ́ pé ó dàbí ìgbé odò tí wọ́n gbẹ́ yọ́ ma wọ́lọ bẹ́ẹ̀ tọ́yì àwọn bọ́ ọlọ́wọ́ ní àwọn ẹni rí oun ti ń fún wọn ní ọtí rọ̀ṣẹ́ kò mú àtútù àwọn kankama ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àwọn akérèmọdé táwọn ọmọ amú yìí wà ní záàjù wú ní tẹ̀sìmí kò ukhra odò kan tó wà mẹ́lá jẹ̀nà odò lè wá yàtọ̀ wọ́n máa ń pè ní tẹ̀sínímù tẹ̀sínímù yìí tí àwọn àbúrò bá fẹ́ mú ń bẹ̀ hal yashrabuna al-abrar min tasnim sirfan aw mazjan tí àwọn tààkìrẹ́ ní rẹ̀ tí wọ́n fẹ́ mú nínú tẹ̀sínímù tí wọ́n contest mímù tí wọ́n mú pure àbúwọ́ ma bá wọn lú ọlọ́run wá ní omi táwọn ẹni rẹ̀ yíò ma mú ì bó ṣe dùn lẹ́nu wọn tó ọtí wẹ̀ bó ṣe dùn tó bí gbogbo ẹṣẹ́ wù wọ́n tó yìí wà mí dájú min teslim àwọn òtún ní mu teslim pure ṣùgbọ́n a máa fún wọn lẹ́yìn tí a lè máa fi lú omi ọ̀dọ́ wọn àwọn mọ̀ ẹnìkan travel lápẹ̀rẹ̀ ọlọ sọ̀díyà wọ́n wá ní àà ah, zemzem wọ́n tó ń ṣe lọ́wọ́ ẹni kò lè débẹ̀ kò sí lè pán ẹni ìwájọ́ rẹ̀ ọba ọjọ́ rẹ̀ maka ọwá lọ kí ọba bá ah ọ̀rẹ́ òun ló wáyé ọba maka ní tó bá rí bẹ́ẹ̀ ẹlọ bá ń rọ 5 litres zemzem wà fọ́rẹ̀ mi ọgbà fáfíìsì àti zemzemtan ó ṣe gbogbo fẹ́sì tán maka ọkọ̀ orílẹ̀ rẹ̀ ó náà kèé mú mi kúmi omi jíjí ní máa mú lè rẹ̀ ń gbò délé àwọn ìbá ní àà tí zemzem bú lẹ́tí rí àà tí ẹni gẹ́gẹ́ ẹ̀kọ́ orígbùmọ́ ọlọ́run ti kẹ́wọ̀n sẹ́ẹ̀rí fáfíìsì àti ìrìnlẹ́gbẹ̀ fẹ́ni kankan fáìsì onímọ̀límọ̀ fún gbogbo ọ̀tí wọ́n pàdé wọ́n

tí wọ́n bá mú nínú tẹ̀sìmín ọ̀nà tí wọ́n mọ̀ gbàmúnà ìbéèrè wádé wọ́n mọ̀ ìyẹ́ ṣọ́bù mìnà ayé ní tẹ̀sìmín sírìfàní àwọn ọmọ ní ọmọ wá mú omi ti tẹ̀sìmín yìí tó jẹ́ wípé kò sí tó ṣe é fi wé táa ní àwọn kan òtún ní lè mú tí ó sì jẹ́ ní ẹgbẹ́ tí ó bẹ̀rẹ̀ náà àwọn ọmọ wà máa mú ọlọ́ni yẹ́ṣọ́rọ̀bù bèèrè mọ̀kọ̀rọ̀bùn àwọn tí ó tún jẹ́ ọ̀gá nínú ìyọnú ọlọ́run jú àwọn àdàbúrọ́rù látàkùnrẹ́mẹ́rẹ́ àwọn tí ó tún dọ́gà fún àwọn nù láàrin méjì dáadáa o àwọn ní alìmọ̀kọ̀rọ̀bùn fúnra náà lọ́wọ́ ayé ọ̀rọ̀ wọn tí ó bá ní sí alìmọ̀tàkọ̀rọ̀bùn ẹn tí wá bí ó ṣe súnmáyà ó lọ wá ní àwọn ilé mọ́ sàánú wọn ni kèése mímọ̀ ṣe wọn èmi ọlọ́bọ̀ subhanahu wa ta'ala ọmọ sí ẹ̀mí wọn lẹ́ta pátápátá fún tèmi ọlọ́mọba fine ọ̀rẹ́ rẹ̀ wọ́n sọ mọ́sálásí owó aago mọ́sálásí ta àgbáyé o 95 wọ́n ti ti kéde àti kò sí ọwọ́ dàdà ní o ní kàlùkúdùn wọ́n túká àti dàdà ní ẹn tó gbé aṣọ fún gbà léyá ọ̀bá ránṣọ ọ́sẹ̀ gbá aṣọ ń padà lẹ́yìn léyá wọ́n wá kó mọ́sálásí fún dàdà níhùn nígbàtí è pé ìjọ mẹ́ta ọ̀rá sọgbà lọ́bá wọ́sọ̀hùn ìntáàtì mọ̀ pèsè àti wà ní mọ̀kọ̀rọ̀bùnú àwọn mọ́sálásí wa ń sálùwà làndẹ́lùwà làmbárí in tí ó kọ̀kọ́ wá sẹ́mì ẹni tọ́lọ̀ ọ̀bà tí ìsọ́dìmọ̀kọ́rọ̀bù ni pé <laughs> kò wọ́sọ tuntun láti bí ọ̀tẹ̀ láti bí oṣù méjì lẹ́yìn fàì ẹ̀dàkùn ẹ̀ gíní ìtòrí bàbá ó tẹ́lò náà wọ́n ní bí 5,500 ní ok a kò bí 4 lọ́wẹ́ 5,500 ló kù fọ́ ìwà tó fi pẹ́sẹ̀ yẹn náà pọ̀ iṣẹ́ kékeré kẹ́lẹ́ ah ó di 8,500 so ọwọ́ ọkọ̀ lọ ọgbọ́kadà bọ̀ owó mọ́sájú ti wọgbó mùjẹ́rọ̀mù pọ́rẹ́ ni ìtí ọ̀kọ̀wọ́sẹ́ mi rẹ̀ nú jẹ́mọ́ ẹni tó lọ ń ba lè kẹ́ tí ò ní ronú òdì sọmọlàkejì kọ́dà kẹ́mìrì ọmọ adá aláre jù bẹ́ẹ̀ lọ mùkọ́rọ́bù nù ẹni tó lọ́wọ́ bọ̀sùn tó máa mọ́ òun ọlọ́run ọba lòun fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ wàláyé ọba gbé ṣọ́ọ̀pù ẹ̀rọ lọ́wọ́ ọ́fíìsì ẹ̀lọ́wọ́ yóò sọ̀rọ̀ wà láàrín bọ̀ mọ́sálásí wàláyé bí wọ́n bá ń rọ́ rẹ̀ kò ní yàdù ọlọ́run tó dojú ọmọ ṣọ́ọ̀bù kan mọ̀ jóná o ó sì wà ń pẹ́ tó lè máa bomi pa yóò sájẹ̀ pé n tí yọ́ lọ́mú náà ni ọmọ ṣe ẹlùmí yóò máa bọ̀ ní ọlọ́run sọ́lọ̀ ń fọ́ tọ́mi lẹ́mí àbí ọ̀fọ́ tọ́lẹ́mí ní tí ẹ̀hún fi yá àpàdé ọ̀rẹ́ tí wọ́n jọ primary school kì í tó ṣe mùsùlùmí wọ́n á bẹ̀rẹ̀ ẹjọ́ lójú títì ọmọ kọ́ ah Yakub ọmọ tẹ́rẹ̀ nù máa sọ Mike mosque yẹn àti ní kí wọ́n bá ní lọ́ọ̀dù ẹ̀ tí wọ́n ti ṣe kọmọ́ kọ̀ sáré wá pè ní o ilmùkọ́rọ̀ àwọn tọ́lọ máa má sàánú tọ́fọwọ́ tún ẹlẹ́nu tí èèyàn bá wá rà wọn tọ́lọ wọn bá ń lo ìdàkejì ẹ̀ fún èèyàn wà á Allah subhanahu wa ta'ala ọ̀nà nabi Musa alayhi salatu wassalam ọ̀nà tí Fir'aun Fir'aun náà nígbàtí wọ́n rántí fìràún fìràún náà ń gbogbo tí ń tọ́nà fánà bí musa yìí nínú ẹ̀mà lára rẹ̀ aláàláwọn tí wọ́n lóògùn fún wa náà wọ́n sọ̀pá wọn lẹ̀ òdejù wọ́n èsẹ́ méjì mẹ́ta mẹ́rin márùn ma musa sọ ẹyọ kan tiẹ̀ ó ojú wọn mi ìmọ̀ ń ọ̀rọ̀ musa yìí ó yẹ kí wọ́n ti àwọn tí wọ́n jẹ́ bàbá aláwọ fíráúnà ọjọ́ ọ̀rọ̀ kan gbogbo wọ́n gbà fìlámù wọ́n tún gbà fìlámù tàwọn ti forí balẹ̀ fọ́lọ́n tí ọlọ́wọ́ bá àmà pẹ̀lú ìsìnàláwà tẹ́lẹ̀ ni dákùsànúwà foríjìá sọ́nà sí ìrìn ẹ̀bá ó sì mọ̀ pé táwọn eléyìí ti lè gbà irú tí wá ń bí fírọ́nà ń bẹnu ọlá ọlá tí fírọ́nà ń bẹnu rẹ̀ tí àwọn kan bá ẹgbẹ́ bọ́m̀bù wà pàdé rẹ̀ láàfin rẹ̀ pé ààyè bọ́m̀bù mọ́ ṣùgbọ́n tó àti ní ìwọ̀n ni pé wọ́n mú ọlá ìfúnra rẹ̀ náà ní okú mẹ́ tó wá ti kú òtọ́ lọ àti ọlẹ̀ fírọ́nà sọ fún pé láyé ìjọba gbà làwọn ọjọ́ sí kí o làwọn ọjọ́ nínú ọláhùn ó borí ẹ̀sùn ó kọ́ àwọn ogun rẹ̀ wípé mọ́sá àtàwọn èèyàn rẹ̀ ò ní ìlú wọn pa wọn ọwọ́ ń lé wọn lọ wọ́n lé wọn lọ fúnra lọ́tọ̀ àtàlá wọn sọ wípé níjọ́ náà lọ́rùn anábì mọ́sá alẹ́sàtàsàlám mọ́lá bọ́lá tán níbi odò ẹni tọ́kẹ́ ní anábì mọ́sá ó bóòdè tán ẹni tọ̀kẹ́ ilẹ̀ yí àwọn ti fíra ọ́nà ń ní omi ẹni àkọ́kọ́ ń níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ kó ní òbóde wá pàṣẹ fún mi wípé kọ papọ̀ ọlọ́run wá ní kàmtárọ̀kù min jannatin ọ̀yọ́ ọ́nà nítorí ìkéni torí pé àásúnmọ́ wa in tí wọ́n rí ìdàkejì ní rí àwọn arí ẹnìkan tí Allah subhanahu wa ta'ala tọfọ ọ̀tọ̀ lẹ́nì láì wá sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ́ yóò wà máa ní àwọn aládàkàtà máa kàfúra wa anábi di ẹ̀rú bà torí tí ó rí lórí nígbàtí ó jùbìrí jùbìrí náwọ́ nígbàtà náwọ́ báyìí iyẹ́ rẹ̀ nǹkan ilẹ̀ sama in tó kù ní ayé ń bí ó dí in tó kù dínà ó dí ẹ̀dá kanú báyìí fi ṣẹ̀tọ́ ó ó ń ṣe ọlọ́run sáré lọlé ọdọ́dọ̀ ìyàwó rẹ̀ gbogbo ilé náà nǹkankan lọ́n fẹ́ fàyọ́ mẹ́ ọdọ́dọ̀ ìyàwó ó kẹjọ́ orò fún ìyàwó ní àà irú rẹ̀ kọ́ iná lọ́n lè dójútì láìláì à ó yìí ẹ̀ sí bá lè délé rẹ lóru òun sì lẹ́kùn fún yóò tó jẹun ọlọ́run lè fírú ẹlẹ́ àjẹ̀nú ò lè rọ́lú ọ̀ èsù ò lè mú ọ ìyàwó rínú àwọn àgbàlagbà ní nǹkan méjì lè yàn fi ìsáyé tí ọba ti papọ̀ fún yàn àtòbìnrin rí tí ẹ̀ bá lóbìnrin rí tọ́lọ́rẹ̀ ẹbú ọ̀rẹ́ ẹbú ni ó lè obìnrin rí lọ béèyàn sì ní obìnrin ibú tọ́lọ́rẹ̀ rí obìnrin ibú náà ni ó lè ọ̀rẹ́ rí lọ nítorí pé àwọn alásùnmọ́ bí èèyàn nù nǹkan kan bẹ̀rẹ̀ sí mi ah jésù fún ìyàwó jésù fọ́rẹ̀ ni láàrin méjèèjì ìyẹn ti ìyàwó wá wò pé ọkọ̀ òun náà àwọn ọ̀rọ̀ yẹn tutù lẹ́mí ànábì ó tún wá ronú pé kí mo tún lè ṣe o tí ẹ̀mí ànábì ó tún fi balẹ̀ sí ọba lé ọkọ̀ ìlàpamọ́ ó ní kó jẹ́ alọ́sọ́dọ̀ wárọ́kọ̀ wárọ́kọ̀ yìí ibnu Nawfal òun àtàwọn èèyàn kan wọ́n jọ wọ́n jọ jáde kó makari kí ni ọ sọ wọ́n láwọn wẹ́ẹ̀sì òdòdó òkì ma wà níyà nígbàtí àdé sham wọ́n sì wá gbogbo ẹ̀sìn wọ́rọ́kọ̀ ọ́sá kò sọ́wọ́ àwọn wòlí àwọn kìrìsìtẹ́nì tí gbogbo bọ̀ náà àmì ìbáwọn láwọn tí wọn ò change ti ń bẹ̀lú ní ọ̀dọ̀ wọn ọba jókòó tí wọn lọ́ba di ọmọ akẹ́kọ̀ọ́ mẹ́ in wá ń kọ́ èdè ìbúrú wọ́n tú fún ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ tọ̀rọ̀tì ilẹ̀ ǹkọ́ fatanastor lọ́ba gba christianity gbogbo yọ́ máa kọ báìbùlù máa kọ́ ah, lẹ́ wọ́rọ́kọ́ yìí ó ti wá dábà wà kọ̀dì àmìyà débi pójú ẹ̀ ti fọ́ kò rí na mọ́ ń gbà wọn ó sì tàn mẹ́yà wà kọ̀díjà kọ́dà ó tó tàn ṣùgbọ́n bí bàbá karùn-ún ọ́sà mọ́nà ìfàm dọ̀dọ̀ rẹ̀ ó wá ní Khadija ní ọkọ mi mú wáyé o àwọn nǹkan tí ń sọ fún mi kò yé mi ṣùgbọ́n mọ́ sọ́mọ̀ pàbúrò lè ṣe wárọ̀kọ̀ ni mẹ́rìndà àtàrọ̀ ó ń bí ànàbí pé kí ni tó ń rí ànàbí ni tó rí tó rí tó rí tó rí ní àwọn ni àà hàárọ̀ nàmúsù الذي نزله الله الذي نزل الله على موسى لا موسى نو جبريل ń pè bá ah ìrètí Ọlọ́run tọ́lọ́run sọ̀kalẹ̀ fánàbí Mùsá alẹ́sọ̀tọ̀ ọ̀sọ̀rọ̀ àwọn àfáà ní ẹ̀sìn kìrìsìtẹ́nìtì lẹ́nu ìgbà kí ló wá pàtí fi lọ sọ̀rọ̀ ànábì Mùsá kọ̀sọ́ wípé náà mú sọ̀rọ̀ márùn sí ànábì Ìsá ti márùn sí Jísọ́sù àwọn àfáà ní ara àtúmọ̀ àkọ́kọ́ ó ní kí wárọ́kọ̀ fi rinlẹ̀ fún àwọn yẹ̀wúdí wípé ànábì ìgbẹ̀yìn ìgbà tẹ́ ń sọ pé ọ wà òun ló dé yìí ṣùgbọ́n ẹni tí wọ́n àti wọ́n bá tọ́jẹ́ jìbìrìlù fìràún ọlọ́run ànẹ́bì mùsá kọ wá parẹ́ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fẹ́ fi ànẹ́bì náà sẹ́ fìràún àsìkò tí ẹ̀ náà ẹ̀yìn tí ń jẹ́ àbújáàlì apákan sọ ọsọ wípé wọn tó ń wípé námúsù tọ́lọ máa sí ànábì musa nù wọ́n mọ̀ wá wò pé níbo ló ń tiri ìgbà nù wọ́wọ́ ẹ̀yìn ẹ̀gbá àwàgbà rọ́sọ̀tọ̀ wọn innaka rasulu akhir zaman

ọwọ́ agbègbè ọ̀dọ̀ ẹnìkan lórílẹ̀ tó ti dàgbà lórí àníyàn pé òun retí ànàbí ìgbẹ̀yìn ìgbà tó ń fi àgbàlagbà ara lọ sáàmù tó ń kọ ọ̀rọ̀ lẹ̀ nípa rẹ̀ tó ń retí ìgbà ago ní òde títí títí títí títí tó ń fi rí nàmá ọwọ́ ni ìrí hmm, ànàbí قال آه ما جاء رجل قط ما أتى رجل قط بمثل ما أتيت به إلا عودي ويمي إلا عودي فوالله لئن يدرك لئن يدركني يومك لأنصرك نصر مؤذرا ànábì mọ̀ sọ́wọ́ ìwọ ni ànábì gbẹ̀yìn bi ànábì ni ní ònàbí gbẹ̀yìn ìgbà fàyìn ọmọ mi o tí n lè padà di jágáhùnmá ọ̀dọ́ ọmọ àgùtàn tí má lè di ọ̀dọ́ ọmọ àgùtàn padà ni. ìtumọ̀ ní pé tí di ọdọọ padà ma ó sì yẹ ń wà ní ẹni tí ó kún

bímítì máa àti ìtàbí in tó mú wáyì tọ́lọ̀wọ́ fún ì ẹnìkẹ́ tí ìmúrú ẹ̀wà sórílẹ̀ ayé rí ilà rúdi àti kí wọ́n gbogbo sí ìrùwáyà mi ilà rúdi àbí kí wọ́n fi ara ní hmm, ṣùgbọ́n o báyìí ìdíríkìní ìyàwó mú tọ́jọ́ ń bá bá mi láyé láti inú òdodo ìlọ́ ó ní wọ́n wà ó wálàmì yá ń ṣàbùwárọ̀ kan àǹtòwò fìyà kọ̀ pẹ̀ díẹ̀ sẹ́yìn àsìkò yẹn ó ní wọ́rọ́kọ̀ kú àwọn afáwà fẹ́ sọ̀rọ̀ arábì sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbàun wá sọ́rọ̀ sàfẹ́lám wọ́n pìpì àmáyìndì rẹ̀ pẹ̀lú tí bàbá yìí fún pé anábì gbẹ̀yìn ìgbà kìí sálì jẹ̀rọ wá bá mi àní sàfẹ́ràn oyege sọ́rọ̀ wà tọ́rọ̀ bí wà sàrọ̀mà lè ibi táwọn àfá wà lọ ni wípé àwárí ìsìláàmù lónìí ọba wà ìrún bẹ́ẹ̀nù ẹ̀ mọ́pàá àkàpọ̀ mọ́ lọ́tẹ́lẹ̀ rẹ̀ ìrún bẹ́ẹ̀mbẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀mbẹ̀ zaka bẹ́ẹ̀mbẹ̀ fẹ́ ń kálukú tó bá rí pẹ̀lú ìsìláàmù o náà ni ó múlò àlìkì ti ẹ̀ o ni ó ti ìwájú ibi wa lọ́nà wárọ́kọ̀ níjọba àlìkì àmọ́ ọlọ́run wà gbé dìde lára ọmọ lẹ́yìn ànábì o pẹ̀lú ṣùgbọ́n pẹ́bù ti ọwọ́ arọ́dọ̀dọ̀ nǹkan nta ní àà mú tí wọ́n dẹ́gbà ọ́dá ah, tọ́jọ́ ń bá ti bá láyé kọ́dà bí mẹ́kẹ́ mẹ́ padà gbogbo bọ́bá ṣe mẹ́ náà kò rí mẹ́mọ́ ó ti darúgbó ìran ọ̀lọ́ ọlọ́run wá gbogbo nítorí pé ti bó ń lò òun àwáwá bá ìsìláàmù tí a arúgbó ìjàgbà ọlọ́dún ti gba ojú rẹ̀ in lè rí báhùn àwáwá bá ìsìláàmù yẹn ọlọ́run wa ń gbé kánà bí ọmọ àbíwá wípé kí ló ń kálukú fẹ́ dá sí nítorí pé àlìjẹ́nà tààlà ń sáré bákanáà kọ̀ ni ó ti pín tí mẹ́mẹ́ àwọ̀ pẹ̀lú ọlá ọlọ́run ṣùgbọ́n tí wọ́n bá pín sí mẹ́mẹ́ déédéé wọn ò fi pín kí lèmi mú lọ kí lẹ́yìn mú lọ tó tó àjẹ́ náà yìí tá a bá gbọ́n tó lò sí ibẹ̀ ó nì èyí ó rí wípé kò sí dọ́fẹ́ fi wé ọkọ̀ àṣàbà lẹ́kọ̀ọ́ anábì wá ní inni la'alamu akhira ahli nari dukhulan wa akhira ahli jannati inni la'alamu akhira ahli nari khurujan wa akhira ahli jannati dukhulan ọlọ́run sì ti fi mọ̀mí ẹn tí ó jáde kéyìn nùnà ìjọba ti jáde owó òun sì náà ni ó kẹ́yìn wàlìjẹ̀ náà ìjọba ti wàlìjẹ̀ náà wọ́n tilẹ̀kùn bẹ̀ pa ẹnìkan òtún rọ́jùlọ́nù yọ́kùdù mìnànàrí habuwa ẹnìkan ni yọ́ jáde kó nọ́ọ̀ná nígbà ọlọ́run bá là kó mẹ́tàn tí ó tilẹ̀ kọ́ná ti pé yọ́ máa rákòrò ni àrùn ti ní ọlọ́run wà sọ fún wípé kọ́wọ́n bí omi ìfẹ́ ni wọ́n gbogbo ara rẹ̀ dànù gbogbo pẹ̀pẹ́ náà ti sílẹ̀ ibihab wadukul jannatak ìwà yóò sáré ọ̀nà àlìjẹ̀nà yóò bà kó bẹ̀ tó bá ti kó sálìjẹ̀nà yóò bà rí ìfà yóò kọ́yálù bá nàbí sọ́nà iléyìn annaha mal'a tí wọ́n bá dárí jẹ̀nà yóò bà rí pé àlìjẹ̀nà ti kún yóò sàgbọ̀ sí gbáyún sí gbáyún sọ́nà níbo máa fẹ́ rí àti bí mi gbogbo ẹ̀sá yóò yóò bá ní ya Rabb mo ti wà àlìjẹ̀nà wà inni wajatu mal'a gbogbo ẹ̀kún ni yóò tó para yóò tó rí gbogbo àtikú ẹlẹ́ẹ̀kẹta yóò mọ̀ wá sọ fọ́lọ̀ wípé ya Rabb àtẹ̀stáàzì òbí wọn náà bá tí bó ló ti forí jìmì ló ti fẹ́ kẹ́mi só ń fi mí sí yẹ ni ó ń tẹ̀rọ búlá alamin alágbára ti ní ọ kò sí tó lè fi só ń fún ìfẹ́ yẹ ọlọ́run ní ìfẹ́ ṣe òǹtọ̀n yóò wà ní irú ilé ayé ìmẹ́wà òun sì lẹ́n tó tó sì jùlọ lè jẹ̀nà tó ń ti bẹ́ẹ̀ àwọn nkẹ́kẹ́ ń bẹ táwọn kan ọ̀tọ̀ sí táwọn kan ò ní tọ́ sí nínú azar tọ́fẹ̀sọ̀lọ́dọ̀ sàfẹ́lám àwọn èèyàn kan bẹ lálìjẹ̀nà ni wọ́n máa rújú ọlọ́run subhanahu wa ta'ala wọ́n mọ̀ tọ́lọ̀ àmì ẹbí ẹ̀kan lóṣù ní dédé tayé tí wọ́n fẹ́ gé wọ́n lè jẹ́ bí ẹ̀kan lọ́dún bí sẹ̀ ń bá ti rí náà ni àwọn sọ̀hábà yìí àwọn wá gbọ́yé Rabi'a radiyallahu ta'ala nàrọ̀bọ̀ àwọn sọ̀hábà ni lókè olóòdó àbúsàsàdán ìjìnàkan tó tẹ́ rí ojú ẹ̀sẹ̀ kí ṣáìtàn yọ bà padà sí yí àjókù lẹ́nu ọ̀nà tọba mẹ́ tó bá pẹ́pẹ́pẹ́pẹ́ yóò tó gbé lọ ó lè jí lóru tó àlọ́lé rẹ̀ ìjọ mi ń bẹ yóò sùn lọ́bẹ̀ àṣùbà àwọn òjì ọwọ́ ń fẹnu ẹ̀sọ pé tó ń fi bẹ́ẹ̀ ni wípé ó kálukú ti lọ lé bóyá ó tún lóru bóyá yóò omi yóò kó fi mọ̀ ìpé à ah, tó ń ó nígbà míì sí ìbẹ̀tẹ̀ pé in tó fi máa kùnrọ̀ ni pé òun ni òun sùn lọ́bẹ̀ tàbí kó ọmọ gbọ́ wúrúwúrú tí bá gbọ́ wúrúwúrú kò ní lọlé ah, bí etí sùn bẹ́ẹ̀ yóò di ìwé kankan ọwọ́ àdìjọ kan anúṣà fúnra wa jáde ọwọ́ àrí tó sùn mi tó sùn ah, inú ànábì ó sì tan inú ọlọ́run tó báyìí ọ̀dà à ní ààyè ìdùnnú ànábì wa ń sọ fún rọ̀bíà náà wípé rọ̀bíà bí mímí tó bá wù ọ́ rọ̀bíà náà wà rí pé opportunity ìlànà ilé o kí n bí ọ́ tó bá wù mí ànábì níbẹ̀ ni ah, wọ́n rà nàbí mẹ́jẹ̀ nǹkan ju sọ só o lè fún mi bí jọ́lọ́bì mẹ́ta kí n fi máa rọrùn ànábì nílá kàdálì mo fọ rọ̀bíà bá kọ̀rí ń bọ̀ dẹ́yìn jọ kẹta kò fi lọ́ọ́ yàwó rẹ̀ kò fi lọ́ọ́ nìkankan in as'aluka aljanna ànábì fún mi lálìjẹ̀ náà ah ọ̀rọ̀ ni tó bèèrè wà nẹ̀bí náà sáré bí lè sọ kókó bèèrè tó bá wù láàyè ìdùnnú tó mọ̀ nẹ̀bí náà àdébí yóò sì lágbára kó fìyàn yẹn sàdíjẹ̀ náà àdébí wa ni àwọn gbọ́rọ̀ ọ̀dẹ́rẹ́ kẹyà Rabi'a Rabi'a ó sì romí nǹkan mi ó ní ànẹ̀bí tí mo rò náà nù àdébí tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ó lè sọ̀rọ̀ àdébí sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì àmì ọ̀dà rẹ̀ ẹsẹ̀ mẹ́fà fẹ́ fẹ́ ti pánlé bọ́lọ̀ ń bá fi inú ẹja tó fi ṣe sàárè fún yàn ìbá àti gbogbo ayé ìnílẹ̀ tó lu ẹsẹ̀ mẹ́fà mẹ́ ọlọ́n ti rí ẹranko ó bí ṣe sàárè fẹ́ lómi ìbá ní 3 billion acres lórílẹ̀ ọlọ́run tó ẹsẹ̀ mẹ́fà àgbáyọ ọlẹ̀ fún gbogbo bí ẹ̀rẹ́ pò ní ọmọbi tó lọ́wọ́ pò fún wọn parí ẹ̀sìn àfi tí bá mú lọ pàdé ọlọ́run ọba n ni yàrá bí أعني على نفسك بكثرة السجود ربيع ما وري in tí sọ fún ni pé ìwọ pọ̀ lẹ́n tí ó máa kírun fọ́lọ́n tó bá kí ogbò dúró túnmọ̀ yẹnẹ́fílà yẹnẹ́fílà ọ̀pọ̀ ní ìwé ní iṣẹ́ rẹ̀ kí wọ́n fi wá kọ́ sínú ìwé iṣẹ́ rẹ̀ pé ah, ìmọ̀ yẹnẹ́fílà pọ̀ ìwọ mọ́ wọ̀rí àwọ̀ àpàdé wájú ọlọ́run ìwọ ti ẹ́ẹ̀pù nínú ànàbí ọwọ́ àbọ́sọ́dọ́ lọ́jọ́ gbẹ̀lì kàmẹ́ wípé arábọ́nìyàn rọ̀bí àjíwájẹ̀ náà ọlọ́run ní torí pé o ti sàdéhùn fún mi wípé ìgbà tí ọmọ ń súnmọ́ ọmọ ìbẹ̀rẹ̀ máa jù olùgbà tí bá ń bẹ ní ìforíbalẹ̀ ẹntá ní ó bẹ̀rẹ̀ nǹkan wí tí ó bẹ̀rẹ̀ owó tí ó bẹ̀rẹ̀ nǹkankan tó bẹ̀rẹ̀ àgbẹ̀ náà sọ ní ọmọ wá foríbalẹ̀ gbogbo bàbá nǹkan náà tó ń gbọ́ lẹ́nu nípa ìgbà tẹ́yẹ súnmọ́ ọba jù ó náà wà ní ìfitọ́ wà lìgbẹ̀ náà ìwọ gba distinction náà èmi ọmọ bí ó ṣe ríṣẹ́ wàlúwà ìtànà bí sọ fún un jẹ́ ti ń bẹ́nu ìwé ẹ̀rí rẹ̀ bí ó ṣe é gbé hàn sáà èmi ó dùn tí ọ anábì wá ní ìwọ náà pọ̀ ní ìforíbalẹ̀ fún Allah subhanahu wa ta'ala jama'a a ń lọ sálìjẹ̀ náà insha Allah ta'ala ṣùgbọ́n tá a bá tún débẹ̀ a tún jura wa lọ ń bẹ̀ o kí láwà á ti jura wa lọ àníyàn kí láà ọlọ́run Allah subhanahu wa ta'ala táwọn èèyàn ọlọ́run náà wá ń sọ fúnra rẹ̀ wípé gbogbo tí ó mọ̀ wà ní jẹ̀nà yìí àwọn kan ó máa jẹ píọ̀ rẹ̀ àátù máa bá nǹkan àmà bá nígbàtí àbá bá yàn ta epo sójú ọbẹ̀ tí ẹ̀ òtún bẹ́ẹ̀ sí ní ẹ̀rìn tí ẹ ní ẹ̀ta pé sí náà ó pé àwọn ọmọ pé nǹkan tí wà lọ níbi tí gbàdún dé lára wọn bóun ni ó wà rí lọ́dọ̀ ti tàwọn tí ó ń jẹ píọ̀ tẹ̀sílìm gbogbo àwọn àbúrọ́rù wọn ò ní mú píọ̀ rẹ̀ wọ́n ma kan sómi tí a ní wọ́n ma bá fi lómi tí a fún ọlọ́wọ́ bá lọ́sọ́ yẹ̀ṣọ̀bùnà mintasmin mamzuja yẹmzijúnà wọ́n ma mazájà rẹ̀ ní mazdala sírífà kó ní mú píọ̀ rẹ̀ kí náà ni ọ fà bó ń kálukú bá ti síkí ni ó bọ́ bá ti di ẹrù alìjẹ́nà ìní àwọn bí alọ́sọ̀tara ń jọ kó so rẹ̀ kọjọ́ ọkọ̀ fọwọ́tọ̀

olùjọ́ àkọ́sọ kó tó máa bèèrè jọ́rẹ̀ pé ẹ́ látùlọ kí akúfẹ́ ẹ̀kúná ní bẹ̀rẹ̀ mùsùlùmí ti báwọn ọlọ́run rí ọ ọ̀rọ̀ kan oúntọ́ wọ́n èbẹ́ nìkankan wọ́n ò ní ibi ẹnìkan ṣe in tí wọ́n bí a ní sí ara wa bákan náà àníyàn <laughs> ọlọ́run ni àwọn tó bá bọ́ fún jọ́nà lọ́n wọ́n mọ̀ sọ pé falaw anna lana karratan lanakuna minal mu'minin tó bá jẹ́ pọ́lọ̀ lè jẹ́ apadà ni wàlá á ti dá àdúgbò tí ń sọ lọ ọlọ́ni walaw ruddu la'adu lima nu'an ìrọ́ ní ẹ̀sìn pa wàlá ìbọ́ ọlọ́run bá yọ ìjẹ́dà tó ń fi sára wọn tó wọ́n bá yọ kúrò ó tó para ìtí ẹ̀ṣẹ̀ kú náà wọ́n tó sí tó gbẹ́sẹ̀ dájú jẹ̀mí mẹ́fẹ̀ẹ́ tiri tó a jẹ́ wípé ẹnì kankan ò lọ́dọ̀ ọlọ́run ju ká máa bẹ̀ wípé mọ̀jẹ́ ń wà ní ẹ̀ńtọ́ ọ̀dá kí la wá ṣe nù ọ̀sẹ́ tẹ́nìkan wà á wikpe wípé kò sí rù kò sí ta'ala جزاك الله الله وسلم سليم محمد بارك الله فيك اه اه ẹ̀rù ọmọ wa bàbá mamadu pé ah wọn náà mẹ́jì kíṣẹ́ ọ̀bájẹ́ yá yóò fi aṣọ bojú bí ìgbà tí ọ̀fìnkì gbé ah, ẹkùnrin àfà yọ́kẹ̀dìdì ọwọ̀lé ẹ̀ lọ́rùn kò ní jáde padà wá sí alẹ́kọ̀ọ́ ilé yọ̀mà lẹ́rù pé bóò ní sí àwọn òsì ní kíní o bí ò ní òsì ní bàjẹ́ jẹ́mọ́ bó ti pẹka bó ti pẹka ó ń kálukú ò ní máa dìrù àlìjẹ̀nnà níbi tàbí àwà túnṣọ àtúntúnṣọ àfọ́ ọlọ́run wí báyìí ànàbí wí báyìí ọ yàtọ̀ sí ni ó nílé ayé ìlọ́nà mẹ́wàá náà só lè ti ẹnu ẹnìkan jáde kó pẹ̀lú mímọ̀ wípé wọ́n lọ́wọ́ bá tọ́ bá ti fòun sí tọ́lẹ́tì àlìjẹ̀nnà ó ti tó tó bálàkáyìí bí ìgbà tí èèyàn ń da ọlọ́ọ̀lọ́ọ̀ bá nù téèyàn gbọ́nà ọba kọ̀sọ̀ lálọ́dọ̀ ọ̀rẹ́ tí bá ti wà ní kíkí àlìjẹ̀ náà àwọn yóò sì máa gbọ́nà wọ́n fẹ́ ah àfa ìdá kò tí ẹ̀ lójú kòkòrò lẹ́yìn tí ọ̀gbọ́n náà ọba yé jẹ̀mọ́ ẹ̀jẹ̀ ká dìírí à ní pure rẹ̀ húmùlì mọ́kọ̀rọ̀bùn oní ẹ̀lá tí aláfà kan ti kí ni tó súnmọ́ra rẹ̀ sàn pátápátá kó súnwà mọ́ra rẹ̀ kó lè wà jìnà sí ṣe la وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى قد أعد لعباده المتقين في الجنة ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب أحد من البشر ما هذا جعل الله سبحانه وتعالى أهل الجنة متفاوتين في النعم متفاوتين في هذا النعيم العظيم قال الله سبحانه وتعالى إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسليم عينا يشرب بها المقربون إن الله سبحانه وتعالى جعل في الجنة أنواعا من الأنهار وعيونا جعلها الله سبحانه وتعالى في الجنة نعمة لأهل الجنة مع هذا إن الله سبحانه وتعالى لا يشرب الأبرار في الجنة من عين تسنيم إلا ممزوجا قال ربنا سبحانه وتعالى ومزاجه من تسنيم أي كل من يشرب من تسنيم من الأبرار هم يشربونه ممزوجا لكن المقربين هم يشربونه سرفا هذا دليل على تفاوت آل الجنة مع أن الله سبحانه وتعالى قد أعطى نبيه الكوثر والكوثر نار من أنهار الجنة بل أوسوا أنهار الجنة كما جاء من حديث رسول بن مالك رضي الله تعالى عنه وأرضاه أن رسول الله صلى الله عليه وسلم أوتيت الكوثر وأنها نهر يجري في الجنة لم يشق شقا بارك الله ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن اتقوا كما أمركم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام المقربون هم الذين اختصهم الرحمن لرضوانه فهذا ليس ما من إنسان إلا وهو مفتقر إلى عون الله ولا يستغني أحد عن الله طرفة عين لذلك قال الإمام الطحاوي ومن استغنى عن ربه سبحانه وتعالى طرفة عين فهو من أهل الحين فهو من أهل الحين والحين الهلاك أمتنا من قربه الله سبحانه وتعالى منه فقد فاز وأطلع وأنجه قال الله تعالى عينا يشرب بها المقربون ختم الله سبحانه وتعالى على قلب فرعون وقومه من الذين أغرقهم الله سبحانه وتعالى مع فرعون ونجى الله نبيه موسى ومن معه من المؤمنين أمتنا لو أن الله سبحانه وتعالى ختم على قلب فرعون لما خرج من نعيم ما الله به عليم حتى الله سبحانه وتعالى بدا أهلكهم قال كم تركوا من جنات وعيون إلى آخر هذه الآيات أمة الإسلام فالموفق من وفقه الرحمن والمعصوم من عصمه الرحمن لذلك كل منا مفتكر إلى الله سبحانه وتعالى ليلا ونهارا يستعين بالله على الطاعة يستعين بالله على العبادة يستعين بالله على الإخلاص يستعين بالله سبحانه وتعالى على جميع أموره دكها وجلها ويعلم أن الله سبحانه وتعالى على كل شيء قدير وأن قلوب بني آدم بين أصابع الرحمن متى ما أراد صرفها فإنه يصرفها إلى ما شاء لذلك نسأله سبحانه وتعالى ونكتب من الدعاء كفيل رسول الله صلى الله عليه وسلم بأن الله سبحانه وتعالى هو مقلب القلوب نسأله أن يثبت قلوبنا على دينه سبحانه وتعالى وأن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا وفق جميع هذه الأمة لما تحب وترضى اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا اجعلنا في سلك من أحببت فإنك إذا أحببت عبدا غفرت ذنبه وإن كان عظيما وقبلت عمله وإن كان يسيرا اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المخدود القائل في مطلق صحية الثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صل وسلم وبارك على من الكريم خاتم الأنبياء قليل الرحمن بن قاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا